الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله ما بعد ní ìtẹ̀síwájú àwọn adáwọ̀pẹ́ fún ọlọ́run àjọ̀tọ̀lọ́kẹ́ àti ìfún àjọ̀wà Muhammad sallallahu alaihi wasallam tíra ilé tí àwọn sàlàyé lọ òun náà ní tíra àwọn àjò ìwọ́mìn ti bàbá Mustapha bọ̀rọ̀ sọ̀rọ̀ ibi tí a dúró sí nídẹ̀ẹ́jọ́ òun níbi tí bàbá ti ń ṣe àlàyé fún wa àwọn nǹkan kan tó yẹ ká gbọ́yé lábala tàwíìdù lẹ́kìbáadà tàwíìdù alẹ́kìbáadà tàwíìdù lẹ́kìbáadà yìí òun la tó máa ń pè ní tàwíìdù lẹ́kìbáadà yíyà bó ṣe já sí wípé ọlọ́run nìkan láàrin ọ̀sìn gbogbo àwọn oníranran ìjọsìn tó yẹ ká ṣe fún ọlọ́run bá a ṣe gbọdọ̀ ṣe fún nǹkan mìíràn lẹ́yìn ọlọ́run bàbá ka àwọn ìjọsìn yìí tó pọ̀ bẹ̀rẹ̀ látòrí wípé à ń wárán lọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run à ń ṣe àdúrà à ń wá òjò a fẹ́ jẹ́jẹ́ a fẹ́ pa ẹran a fẹ́ gbára lọ́lọ́run ìrun kíkí ààwẹ̀ sàkà hajj ìbúra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn nǹkan yìí a gbọ́dọ̀ ṣe fẹ́ nìkankan àyàfi Allah subhanahu wa ta'ala ibi tọ́rọ̀ tí wá bẹ̀rẹ̀ lónìí bàbá ní gbogbo àwọn ìjọsìn ẹni tọ́ bẹ́ẹ̀ ni lọ sí fún nǹkan mìíràn lẹ́yìn Ọlọ́run onítọ̀rọ̀ fàkọ̀dọ̀ káfàrọ̀ ó ti di kèfèrè lọ́dọ̀ Ọlọ́run ìtọ́jẹ́ ẹ̀tọ́ Ọlọ́run ọlọ́ọ̀gbé fún nǹkan mìíràn lẹ́yìn ọlọ́run ti jẹ́ kúfù náà nìyẹn péye ti kọ̀tọ̀ lọ́rọ̀ lónìí bàbá ní àlọ́kùnkùn mi lẹ́rì máa ń sọ́rọ̀ lọ́wọ́ tààlà rígbọ̀ wà àti kọ́ọ̀dà wà ìmọ̀ kúfùrùn akbar kúfùrùn akbar mọ́kùnrin jòmínà ìbẹ̀lá bàbá ní sẹ́rí kéèyàn máa dájọ́ pẹ̀lú àti súnà pẹ̀lú tó yàtọ̀ sí tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ èèyàn wá yọ́nú sí ìdájọ́ mi lẹ́yìn ìdájọ́ ọ̀tọ̀lọ̀ èèyàn tún ní lẹ́mìí pé ìdájọ́ mi dá ìdájọ́ ọ̀tọ̀lọ̀ lọ bóyá tó ń rò pé ìdájọ́ democracy ọ̀dà abúkíní lọ ìjọba ìdájọ́ ṣẹ̀yà lọ ó ń tàn ó ń rò wípé ìmúra oníhòòhò ó dáa ju ìmúra káwọ hijabu lọ ó ń tọ̀ ó ń rò wípé ìmọ̀ ẹjọ́ disco ó dáa ju ká máa kírun lọ ó ń tọ̀ ó ń rò wípé ìmọ̀ ẹgbà àwẹ̀ funfun ó dáa ju àwẹ̀ èyí tó lọ ń sọ̀kalẹ̀ lọ àbótí ẹ̀ lọ rò pé ká àjò lọ sí Amẹ́ríkà ó ju ká lọ ṣe ìjọsìn fọlọ́ọ̀ ní kaaba lọ irú onítàn tọ́bẹ̀ ilé lọ rò pé mímọ́ dájọ́ pẹ̀lú nǹkan tó yàtọ̀ sí tọ́lọ́ ń sọ̀kalẹ̀ ní Kùránì ọ ń yọnu sí ládìsọ̀kan rẹ̀ ọ gbà bẹ́ẹ̀ pé tọ́lọ́ ń sọ̀kalẹ̀ ọ̀dà tó nǹkan mi ní ìmọ̀ ó tó mọ̀ bẹ́ẹ̀ pé tóun mọ̀ ní pé tọ́lọ́ ń sọ̀kalẹ̀ àléébù bẹ́ẹ̀ nǹkan mi lọ́yẹ ká fi máa dájọ́ bàbá nírú eléyìí ó ti di kèfèrí ní kí ni o kúfùrọ̀n akbar kúfùrọ̀n akbar ìkọtọ ọlọ́run ìjáde kú òun ẹ̀sìn ọlọ́run lódìdí ìṣekèfèrí ńlá òun lélẹ̀ bàbá nípẹ̀rù nǹkan yìí gan mọ́kúrẹ́jù mí náà mi là yọ́ yọ́ èèyàn kó nínú Islam kọ́lọ̀ mọ́ èèyàn àti ikú nínú Islam sẹ́rí tí wọ́n ń sọ yìí ó nídìí àlàyé kódà nínú mọ́sálà nínú àwọn àlámọ̀rí ẹ̀sìn tí máa ń dá wàhálà alẹ́ lágbàáyé òun ló wà ọ̀rọ̀ àlìkúkúmọ̀ بما أنزل الله hukmu بغير ما أنزل الله. Nigeria as a case study òfin ọlọ́ọ̀kọ́ la fi ń dájọ́ ìdájọ́ tó takotọ́ lọ́wọ́ ìdájọ́ tí ó wà níbàámu sí tọlọ́run la fi dájọ́ nàìjíríà tínú mùsùlùmí kan bá lọ yọ sí pẹ̀lú ìdájọ́ ìlọ́dà àjùtọ̀ lọ́run lọ ó tún gbé sórí ẹ̀mí rẹ̀ bẹ́ẹ̀ orí ẹ̀ lọ wá kúlé lórí tó fi lọ bọ́lọ̀ ó tàn ní tètè níwájú ọlọ ṣùgbọ́n tó bá rò pé tó nàìjíríà lábára wa ìdájọ́ yìí àbófin òfin àtọwọ́dá yìí iná ń lò léra lórí ṣùgbọ́n inú rẹ̀ ọ̀yọ́ sí ṣùgbọ́n pẹ̀lú òfin àbòsíhùn náà ó lè fi rí àwọn ẹ̀tọ́ rẹ̀ kan gbà yọ wá rò pé tó ọlọ́run rí o àìrí ọ̀nà míì ni lọ jẹ́ kí n lo òfin àtọwọ́dà yìí o inú mi ò ṣe kí ni o inú mi ò yọ sí ọsẹ pẹrẹwájú ọlọ́run ẹ jẹ́ ká má pẹrẹwá ìbàdàn láwà yìí gbogbo ọjọ́ thursday ní central mosque ọjà àbá sharia court máa jókòó bẹ́ẹ̀ ṣùgbọ́n sharia court tó jẹ́ tàwa mùsùlùmí ó níbi tó lágbára dé ní nàìjíríà nínú constitution kódà tẹ lórí àwọn atilẹ̀ haúsá ó níbi tó lágbára dé ọ̀rọ̀ àpébó wọn lágbára dé bẹ́ẹ̀ òbí èèyàn kú àwọn kan ní ìdí igi láàfipín bàbá kú wọ́n fẹ́ yàwó mẹ́rin ìyàwó mẹ́rin rẹ̀ wọ́n bí ọmọ 15 sẹ́wọ̀n ọmọ 15 wọn àlébí bákan náà bóyá àárẹ̀ tó bímọ mẹ́fà àárẹ̀ tó bímọ márùn-ún àárẹ̀ tó bóyá bíi mẹ́ta bóyá àárẹ̀ tó bẹ́ẹ̀ ọkàn ẹ wá nídìí igi lẹ́ẹ̀fin pin ìdí igi sì lè gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń pínkún pẹ̀lú di igi tẹ́ ẹ sì jẹ́ mùsùlùmí ó dájú lọ́dọ̀ ọlọ́run ẹ sùn fún jọ ọ̀gbẹ́ni àlùkè àmọ́ nínú jahannam ọlọ́run lọ́mọ mọ́sọ bẹ́ẹ̀ ní sọ́rọ́tù nìsa ọlọ́run nírú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n rà ní onáni tí wọ́n ní jáde gbogbo ẹ tó bá lọ ń pínkún lọ́nà tó yàtọ̀ sí tọ́lọ́ sọ́nù kùránì inú ẹ̀ wá ń dùn sí pé ìdí igi láàlò torí pé ó fẹ́fọ̀ tiẹ̀ ẹ máa gbálàyé o e bàbá ó ti kú ó fẹ́ ìyàwó mẹ́rin ọmọ mẹ́ẹ̀ẹ́dógún ìyàwó kan ó bímọ mẹ́fà nínú ọmọ mẹ́ẹ̀ẹ́dógún ìyàwó kan ó bí ọmọ márùn ó di mélòó báwọn mọ́kànlá ìyàwó kan ó bí ọmọ mẹ́ta ó di mélòó mẹ́rìnlá ìyàwó kan bí ọmọ kan bàbá wa fi twenty million gbogbo property rẹ̀ nígbà tán evaluate ẹ̀ ọjọ́ déédéé kí ni o twenty million wọ́n wá fẹ́ pínkún ìyàwó ètò bímọ kan ó ní dígí làwọn ó lò ètò bímọ mẹ́ta náà ó ní kí làwọn ó lò ìdí igi ẹ̀rọ túmọ̀ ìdí igi wọ́n ó pín bákan náà láàrin àwọn ìyàwó ìyàwó kan àti gbogbo ọmọ rẹ̀ igun kan ni wọ́n ìyàwó kejì àtàwọn ọmọ rẹ̀ tẹ́ ẹ bá wá fẹ́ kó twenty million bó lẹ́sìn pin ẹ pè ní five million ìyàwó ọlọ́mọ kan òun àtọ́mọ kan rẹ̀ ó mọ̀ èlò five million ó pè rẹ̀ àbí ó pè rẹ̀ ó pè rẹ̀ ìyàwó ọlọ́mọ mẹ́fà ìtọ́jú súnmọ́ gẹ́gẹ́ pàwọn mẹ́fà àti ẹ̀wọ́n tó ti dàgbà bùkátà ó ṣe kíni o yóò tó ti fẹ́ jú òun náà kó five million gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá pín kó nídìí igi ẹ̀sùn kọjọ ọ̀gbẹ́dẹ̀ àdìkẹ́yàmà mùsùlùmí ọ̀gbọ́dọ̀ yọnu sí òfin tọ́takùtọ̀ náà ni ọlágbára lórí eléyìí ò pé mi ò pín ogún nílànà kíni o ìdí igi ṣẹ̀rí ọ̀faramọ́ ṣẹ̀rí àdí pé gbogbo àwọn ìyàwó ó ti níye tí wọ́n mọ̀ ọ́ ó ti níye tí wọ́n ṣe kíni o tí wọ́n mọ̀ ọ́ tí wọ́n pín mọ́ra wọn lọ́wọ́ gbogbo àwọn ọmọ wọ́n wà pín lizakari mithlu avil òfàyà yìí àwọn tó bá jẹ́ ọmọ ọkùnrin ìlọ́po méjì tóbìnrin bá mú làwọn ò mú wọn ọba àbí ọmọ ọkùnrin lónìí bàbá kú lọ́la ọmọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ bí wọn tó bá mú ten naira ìyá obìnrin tó ti pé forty years five naira ni ó mú ṣẹ̀rí àdẹ́ ní ìtòlù síbẹ̀ ọ̀rọ̀ ogún mímú kọ́ là ń sọ lónìí à ń sọ̀rọ̀ àlùkùmù bìgẹ́rì mọ́ àzálàlà kéèyàn máa yọnu sí rídọ̀n bàbá o rídọ̀n wà àtìkọ́dá wà ìlìmọ̀ inú tiẹ̀ náà wá dùn pé ìdí igi láàfin pin ìtẹ́ ẹ ṣeun ọ̀tàkùtọ̀ lọ ẹ lágbára kẹ́ ẹ lọ ṣẹ̀rí àkọ́ọ̀tù lọ́jà àbágbé bàbá yín mùsùlùmí ni ó sì kù sórí ẹ̀sìn àdínní ànábì sallallahu alaihi wasallam ẹ yọ̀nú sí kán pé bó lọ́lọ́run ṣe ní ẹ pinnu kùránì ṣẹ̀rí àkọ́ọ̀tù ọjà bọ́ wà dìde wọ́n wà bá yín pin wọ́n lágbára débẹ̀ ọkọ àtìyàwó ẹ fẹ́ kọra yín lẹ̀ ẹ̀yin náà wá lọ kóòtù máa kó ẹ lọ àwọn kóòtù tó wó ti ba márèjì yìí jẹ ẹ lọ sẹ̀ríà kóòtù lọ́jà àbá wọ́n lágbára débẹ̀ o wọ́n wàá ṣèwádìí ìwọ ọkọ ìwọ ìyàwó kí ló ṣẹlẹ̀ tó bá rí pàtó ṣe wà wọ́n ṣàtúnṣe tí ó bá ṣàtúnṣe pé sẹ́yìn sáfẹ́ kọ́ra yín náà ni ìyàwó tó wá ṣe ìdà yóò ṣe ìgbélé oṣù mẹ́ta èyí kọ́ pé nínú sẹ̀ríà kọ́ sáré wálé lọ pé ilé bàbá rẹ̀ yá lẹ́yìn ìgbà tó o ti kọ́ òun yóò tún wà lọ dá rẹ fódìdí yóò tí ó fi ṣe nǹkan oṣù mẹ́ta tá a fi di pé kò ṣe kí o kò lóyún o sì gbọ́dọ̀ sún mọ́ tọ́ ọ bẹ́ẹ̀ lè sún mọ́ pẹ́kẹ́ tọ̀láàkì ti bàjẹ́ ọ̀ obìnrin lè yan mọ́. ibẹ̀ nìkan wá dùn wọ́n wá lọ kóòtù kọ̀kọ̀kọ̀ wọ́n ní pé tó ìdájọ́ mi ni pé mo yà yín wọ́n bá sáré yà yín báwọn obìnrin bá lọ pé kọ́kẹ́rù kú òní rẹ̀ ó gbé tọ́jọ́ sọ́mọ́ra wọn last week wọ́n súnmọ́ra wọn tán láṣù ìkí ọkọ́ lónìí ti lóyún ara tọ́jà wọn máa lè ọ̀pọ̀ lóhùn ni nínú èyí kọ obìnrin báwọn nígbà ọba kọ obìnrin tán ọ̀wà ní súnmọ́ ẹ gbọ́dọ̀ ní ìbálòpọ̀ tọkọtaya yóò fi wá ṣe oṣù kínní wá ṣe tán o òun náà ni ọmọ dáná o ọmọ fún oúnjẹ o tásìkò bá tó tásìkò léyà bá tó ọ̀rọ̀ àṣọ léyà fún nínú oṣù mẹ́ta tí èsè kó oṣù yẹn kódà tára rẹ̀ ọba yáwó tó róògùn fún ọwọ́ àṣẹ nǹkan oṣù kínní ó ní àgbo míìnì ẹ̀ ní àlọ́ ọ̀rọ̀ rẹ ti sú mi mi ìfi ọmọ ó sì wà yàrá rẹ̀ òun rí yọ́ọ̀mọ́ tọ́tẹ̀ sí ọlọ́run ọmọ rékè rẹ̀ ó gbèjọ́ mi tún gbé tèwé rẹ kúrò jọ àní ọ̀rọ̀ ẹ ti sú mi sẹ́ ó tún sí gbáyà lẹ̀ gbé gbáyà rẹ kúrò mo ti mo ti conclude ọwọ́ àṣẹ nǹkan oṣù kínní oṣù mọ́ ó bá tún bí ọ̀gbẹ́ àfàṣẹ wà láì mo míìnì ẹ̀sẹ̀ mi ìfi ọmọ oṣù kejì tó lọ ó tún ṣe nǹkan oṣù oṣù mọ́ só ti yé nìsín ó tún ṣe nǹkan oṣù kẹta àhàn kọ́ máa kẹ́rù ẹ̀ ọ̀ lẹ́tọ̀ọ́ kọ́ náwó lé lórí mọ́ ó ti kó ìyàwó rẹ̀ ọ̀ gbọ́dọ̀ fọ́ ọkà mọ́ ó ti dè ìwọ̀ fún ọba wọn. sẹ́wàá fi yín òwe pé èmi pẹ̀lú ìdí eléyìí mo tún yígi yé ká yìgì tí wọ́n fi ó kọ ọlọ́run so wọ́n wá bọ́ fóko èso já ọlágbára kọ́ ọlọ́rú ṣẹ̀rí akọ̀ọ̀tún bẹ́ẹ̀ ṣùgbọ́n náà rẹ wá ń dùn sí ìlànà òfin tó yàtọ̀ sí ti Kùránì tọ́lọ́run fún ànábì sallallahu alaihi wasallam inú ẹ̀ ló ti ń yọ̀ òun ló òun làdí ọkàn rẹ̀ ń sọ fún ọpọ́ dáa ju tọ́lọ́run lọ ní tó ń ṣe yẹn o lè yọ kó ní mùsùlùmí níwájú ọlọ́run bàbá ní ṣùgbọ́n fa ìkánà àdúlá ánìlẹ̀ hukumi bima anzala Allah màásíyà láàárọ̀ fùdọ̀ ńlẹ̀ hukumi yìí wàstìzá àbí i wàhádàmù rídọ̀l kọlùbì bìdálíkà fàwúwà kúfùrún asgà fàwúwà kúfùrún asgà ìta àti gbọ́dọ̀ gbàlá yí àwọn àfáà yìí torí pé àwọn ọ̀dọ́ tí wọ́n lẹ kúfùrù káàkiri lónìí gbogbo ìrànbẹ́ sọ di kèfèrí tán láyé tiwọn òṣèlè ó di kèfèrí òṣèlè ó di kèfèrí àwọn ọ̀dọ́ eléyìí wọn à ní nǹkan kan ṣe fẹ́ sìn ọ́ dẹ̀ dá wa lójú kò lè pẹ́ tí wọ́n àwọn kan náà ṣe bẹ́ẹ̀ rí jó ní ìta àmọ̀ wọn lẹ́yìn ọdún méjì àgbúrò wọn wọ́n sì bẹ́nu ìlú Ìbàdàn yìí gbogbo àwọn àfáà tí wọ́n yọ sí tán yọ sùn tètè síjọ́ náà àwọn bá dáwà tí wọ́n lọ dòní ariwo ọjà ni àwọn náà fẹ́ẹ̀ parẹ́ gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n dàbí tán dàbí kó òru ó lè ti di kèfèrí lọ́dún lọ bí òdetúná ó di kèfèrí ó ṣe bá ó di kèfèrí ariwo ọjà ni wọ́n irú àwọn kan náà ti dìde bẹ́ẹ̀ rí jó ní sẹ́ẹ̀ gbúrò wọn mọ́ ni gbogbo àwọn àfa àtàn wa ń yọ sí jọ́nà tán yọ sùn tètè sí dòní èyí tó gẹ́gẹ́ bàbá wọn bẹ́nu kan àwọn bá dáwà tí wọ́n lọ èyí sáré lẹ kèfèrí mọ́ọ̀yàn àfi kárí kó ṣe tọ́sán kíkí ní o kèfèrí bàbá Mustapha Murad Subuhi wọ́n wá ń sàlàyé pé ṣùgbọ́n tó bá já sí wípé ẹ mọ̀ ṣe mistake o bàbá ní tó bá já sí wípé onítàn ó kẹ̀ gúnríkù omi òfin Ọlọ́run ni ó pàpọ̀ òfin Ọlọ́run ni lẹ́mìí rẹ̀ ó sì gbà pé òfin ọlọ́run ló dáa jù ṣùgbọ́n bóyá rò pé òfin ọlọ́run pè mí lásìkò ẹ jẹ́ lọ lo òfin nàìjíríà ẹ jẹ́ fún yín lápẹẹrẹ ẹnìkan ṣe sì náà kò sóyìgì lórí obìnrin ọwọ́ afẹ́ obìnrin obìnrin yẹn bí máa kan fún ọwọ́ afẹ́ kọ̀ọ̀lẹ̀ ó sì tẹ̀sán tó wọ́n bá lọ ṣẹ̀ríà kóòtù wọ́n béèrè pé ta ló fi ọmọbìnrin fún yín wọ́n ní ẹ pé bàbá ìyàwó wa ẹ pé kíní kan bàbá yòó ní ta ni ebi ọ̀họ́ máa mi fún ókè ọmọ ìmọ́lẹ̀ ló fún lóyún ṣẹ̀rí ọkọ̀ ní ẹfun lẹ́gbàá ọ́ndrẹ́dì <laughs> ẹgbàá ọ́ndrẹ́dì ẹgbàá kíni o ẹgbàá sì náà sẹ́wọ̀n pé lẹ́yìn òtẹ́lẹ̀ rè kọ̀fẹ́ kádìdì tọ̀ láàkì ẹ fẹ́ra yín tẹ́lẹ̀ ẹ bára yín ṣe sì náà ni irú ẹ̀ lọ́pọ̀ ní òlu yìí ẹ lọ wọ ọmọ kéékèèké náà ọmọ mùsùlùmí gbogbo àwọn first ibi ó ti á di ìtìjú kọ̀ wá lẹ́ lọ sọ yìgì lórí obìnrin ọmọ ọ̀dẹ̀ ti wà nílé rẹ̀ ó ti wú ọ látà ó ti ń bá ṣe sí náà ó tó bímọ kejì nínú kéde òsì náà àwọn ọmọ àlẹ nàìjíríà tó bá dàgbà kọ́ lọ́wọ́ sàánú èmi àti yín kọ́ àwọn ọmọ tá a jẹ́ wọn wọ àwọn ọmọ tiwa láwọn ọmọ mùsùlùmí àwa tá a jóbi a gbọ́dọ̀ máa sí wọn létí mùsùlùmí èèmọ̀ afọ́bìnrin lóyún èèwọ̀ ní nínú ẹ̀sìn ìsìláàmù ọmọ tó bá ti rí pé tó òun ti tó yàwó ní ó sì ti rọ́mọ obìnrin tó lù sọ fáwọn òbí rẹ̀ ẹ lọ yọjúlé wọn ẹ lọ dáná ẹ lọ so yìgì ẹ lọ ṣe tẹ́wà fáwọn pé ní akúndùn nìka kẹ́ẹ̀dẹ́ lẹ́tọ̀ ara yín èyí ò ní jẹ́ sìnà mọ́ lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n lónìí ẹ wá bára yín ṣe sìnà ẹ ń ṣe boyfriend girlfriend ọwọ́ ayíra ọlọ́run wá ṣe kó fáyà kan ọba lóyún ọwọ́ ajá ọ̀rọ̀ yín wá dojú rú torí ẹ̀fẹ́ láyé náà lánàá tọ́lọ́ ọwọ́ lọ fẹ́ kọ́lẹ̀ sọ́ọ̀fẹ́ kan sọ yìgì lórí ẹ̀ tẹ́lẹ̀ kì í ṣe ìyàwó rẹ tẹ́lẹ̀ ó ti àrùn tó wọn bá gbé lọ ṣẹ̀rí akọ̀ọ̀tù ìyàwó ṣe kí ni o ìyọjọ́ ó ní ẹ̀bọ̀ èmi gẹ́gẹ́ bí ṣẹ̀rí akọ̀ tọ́ lọ́ọ̀ ní sùn èyí lọ ṣẹ̀rí akọ̀ ẹjẹ́ ń lọ kóòtù kí ni o kọ̀kọ̀kọ̀kọ̀ ti lé ayé. adul abilẹ̀ hukmi bí máa ń sọ̀rọ̀ lọ ó ń tọ̀ ń mọ̀ pé òfin ọlọ́run rè kọ́dẹ́ tako kódà nínú ẹ̀mí ẹ̀ ọgbà kó fi ọlọ́run ni ṣùgbọ́n ó gbórí kò bí òfin ọlọ́run bàbá ní pé irú eléyìí máa síyà ó fi ń yapọ̀ ọlọ́run ni láàárọ̀ fúdọ́ńlì hukumi kèé ṣe wípé ó wá kórìíra tọ́lọ́run tán kèé ṣe pé ó gbórí kò bí tọ́lọ́run tán bàbá ní kódà kèé tó ṣe pé fi ṣe history záwùbì yìí kìí ṣe pé ó fi tọ́lọ́run ṣe yẹ̀yẹ́ pé ṣẹ̀rí àkọ́ ṣẹ̀rí àní fúrání kọ́ ìbèlì ni kìí ṣe pé ó fi ọ̀rọ̀ ọlọ́run ṣe yẹ̀yẹ́ kìí ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ó kẹ̀ ó gúrí kú òbí tọ́lọ́run yẹ nípò fi yapa ọlọ́run ni ṣùgbọ́n lẹ́mi rẹ̀ wàá dámú rírọ̀ àlùkọ́lbí inú rẹ̀ ò dùn sí inú rẹ̀ ọ̀yọ́ sí irú ẹni báyìí ó kúfúrú asùgà kúfúrú asga ìtò ṣeun náà kò dáa ṣùgbọ́n òun kéré ìkọ́tọ̀ ọlọ́run kékeré kúfúrù kékeré ni ṣé ẹ wá rí kúfúrù ìkọ́tọ̀ ọlọ́run kékeré láàyù kúríjù nínú ìní láti kọ̀yọ̀yọ̀ kúrò ní islam mùsùlùmí náà sì ló ń tọ̀ ọgbà pé mùsùlùmí lòun tó kírun tó ń gbáwẹ̀ ṣùgbọ́n ó gúnrí kò bí òfin ọlọ́run ni irú ẹni báyìí o àáfàá ní mùsùlùmí náà sì ni bàbá wọn sàlàyé lọ pé wà ń kánà jálá fàyọ̀ àdàrú bìhì fàyọ̀ àdàrú bìhì bàbá ní tó bá wá já sí wípé àìmọ̀kan ó ń tọ̀ ń ṣerú nǹkan yìí ignorantly ó làbá ìmí ọmọ ìmí ọmọ pé ọ̀tá kó lọ́lọ́ ara bíi tí àlẹ́ ọ̀dúrù ìlìjáàlì tó ti wọlé nu ṣẹ̀ríà rọ́bà náà látò àfihàn Inna sina iná àwọn àkọ́tọ́ àná dé parí àwọn àyà yìí sẹ́ẹ̀rí gbà míì àwọn nǹkan kan bẹ táwọn èèyàn ò ní mà pé ẹ̀ṣẹ̀ ni kódà àwọn nǹkan míì bẹ tó jẹ́ kúfúrú àwọn èèyàn ọmọ kó lè sọ̀yàn ní kèfèrí àwa lásàlàyé fún un ẹlòmíì ní ìsìn òun kàrò pé ah, wàláì èmi máa kírun kódà èmi kan máa ń pèrò mọ́sálásí èmi ni mo tó máa ń omi nínú kí ni mọ́sálásí ọba bíbèjì ọba fẹ́ sọ̀rọ̀ méjì bàbá alábàjá ọ̀rẹ́ náà fẹ́ sọ̀rọ̀ méjì ọ̀rọ̀ méjì tẹ̀ bí ní tẹ̀lé sọ̀rọ̀ pẹ̀lú làwọn ẹ̀ ti ra ẹ̀wà àti àwọn èkú tẹ̀ sọ̀rọ̀ méjì tó bí ìmọ̀ ìbáṣà rẹ̀ wá ní sínú tó tako ìsìláàmù ni à èbí kábẹ́ sàṣà káṣe ẹ̀wà àti èkú fún àwọn ìbejì lọ́la á pẹran súnà kódà á rọ̀mọ̀ làwọn kẹ́nìkan fi orò ìbejì láàrin bí ọgbọ̀nsẹ̀ ju àwọn iye olóró wọn láwọn kẹ̀kẹ́ ṣe àṣà à ah, ọbẹ̀ sì jẹ́ o ìtẹ́ ẹ fẹ́ ṣe ìlànà àwọn àwọn ẹlẹ́bọn ni ẹ bá jẹ́ mùsùlùmí èsè kí ni o kìí sọ̀rọ̀ méjì o àkólébì ọmọ ìmáàmù pẹ̀lú tẹ́ wá sọ ìkòsòrò méjì mọ́ lọ́la ṣe é gbogbo ẹni ẹni ìsìn ká ní ọ̀bà rẹ ni sọ fún tó bá padà sọ̀rọ̀ méjì kò ní kèfèrí wájú ọlọ́run ṣe é pé ẹni tí ọ̀bà gbẹ́sẹ̀ yóò lọ ti lé o ó ti ní kèfèrí torí pálá ìmọ̀ kan ni òun pé káàkiri sọ̀rọ̀ méjì gẹ̀ kódà àárọ̀ ọjọ́ tó tún fẹ́ ṣe súnà ọmọ òun ló tó lọ kọrin mọ́sálásì ni ló tó kírun àwọn àfáàlù tó gbókọ ọmọ jáde wọ́n bá lọ tọ́lá bá ní mẹ́tọ̀ ẹ̀yìn lóró ọya ẹ̀wà rẹ owó lẹ́sẹ̀ máa ṣe ewu rẹ òun kẹrò pé káfí sàṣà àìmọ̀kan ló ń ṣe irú ẹni tá a bá ti wá rí pálá ìmọ̀kan ni àáfù lẹ́skíùs àáwà kọlẹ́kọ̀ọ́ nítòsí yóò ó lè sọ ọ̀yàn di ìfèrè ohun ọlọ́run jẹ́ àgbọ̀yé jù bá ń sọ ìlú jẹ́ bọ́ọ̀rọ̀ bá ti gbọ́ yé nìsín ọ̀rọ̀ alìhukmu bima ansalallah wàlìhukmu bighairi ma ansalallah lílo tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ láti fi dájọ́ àti mímọ́ lo tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ àti pé sí mélòó báyìí méjì tó bá jásí pé nìkan ọmọ àmọ́ takòtò ọlọ́run ìdájọ́ ọlọ́run ọ̀takòfin ọlọ́run ọwọ́ ayọ́nú sí ìtọ́yàtọ̀ sófin ọlọ́run ìtọ́yàtọ̀ sófin ọlọ́run nínú rẹ̀ dùn sí eléyìí ò kúfùrù ni akbaru tí ó yọ kò ní islam kò ní jẹ́ mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì ó gbà kófin ọlọ́run lélẹ̀ ìlànà ọlọ́run ni ó wá lòfẹ́ ẹnu rẹ̀ ọkẹ̀ rárá gbóríkò bẹ́ẹ̀ ni kìí ṣe kó fi òfin ọlọ́run ṣe yẹ̀yẹ́ inú rẹ̀ ò dẹ̀ yọ sí irú eléyìí kú fúró asga ìkọ́tọ̀ ọlọ́run kékeré ni kọ̀yọ̀yọ̀ kò ní islam ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ńlá lòun náà tá a gbọ́dọ̀ ṣọ́ra fún tọ́ba sì jà sí pálá ìmọ̀ kan nírú ẹni bẹ́ẹ̀ àkọlẹ́kùn bàbá tó bọ́ sórí nọ́kítọ̀ mi bàbá Mustapha murad ṣubú yìí ọlọ́run bá ní sọ bàbá yìí ní ẹ̀sán lórí wọ́n ní la ya'lamul ghaiba illa Allah ara tó gbọ́dọ̀ wà nínú ìmánì àwa mùsùlùmí sẹ́yìn pé aṣọ pé section one ti ra ọ̀rọ̀ ìmánì ìgbàgbọ́ òdodo ọ̀rọ̀ àkìdá àdìsọ́kàn tó yanjú òun náà fi ṣàlàyé bàbá ní ara tí ó wà nínú ìmánì wa ara tí ó wà nínú ìgbàgbọ́ òdodo wa ara tí ó wà nínú àdìsọ́kàn fáwọn tá a jẹ́ mùsùlùmí ni pé láàyè àlámùlẹ̀kọ́ yé bá ìlàlá ẹnìkankan ò mọ kọ̀kọ̀ àyàfọ́ náà nínú táwọn àfáà kan fi máa ń ta àwọn èèyàn jẹ ìgbèládé yìí pé àwọn kan máa ní òsínmọ́ àkọ́kọ́ àwọn kan sọ bẹ́ẹ̀ nìkan ọmọ máa kọ̀kọ̀ àwọn iṣẹ́ òkan máa kọ̀kọ̀ wọn àmọ́ mọ́tàn kídírù àti Mùsá wá ìtàn kídírù àti kéde o Mùsá ìtàn tí ò yá àfa àti sọ rẹ̀ ìtàn tó lọ́n sọ tó clear nínú Kùránì ìtàn tó já sí wípé ànábì ọlọ́run ló ṣẹlẹ̀ sí yọ́ọ́ máa fi wéra rẹ̀ ẹni tó wòye sí màásùm alábíyá màásùmùn àwọn ànábì ọlọ́run ọlọ́run sọ wọn kúrò níbi àdánwò ọlọ́run sọ wọn kúrò níbi àwọn orí ibú ìtàn Musa àti kídírù ń lọ àsìkò bá wà á ṣàlàyé ẹ̀ sẹ́ẹ̀rí ìmọ̀ kọ̀kọ̀ nínú àkídà wa ni pé ọlọ́run nìkan lọ́mọ ìmọ̀ kọ̀kọ̀ ìtí ò yáwò yẹn ni pé nǹkan míì tẹ́lẹ̀ omi ìmọ̀ tẹ́ ń pè ní ìmọ̀ kọ̀kọ̀ nínú kọjá sí pé kì í ṣe ìmọ̀ kọ̀kọ̀ tàbí kọjá sí pé ìmọ̀ kọ̀kọ̀ ni nínú èyí tọ́lọ́ mọ̀ tọ́wọ́ á fi àwọn tó lọ́wọ́ bá dẹ̀ fi mọ náà rè tó bá jẹ́ páwọn ẹni ọlọ́run ni wọn à ní jọra wọn lójú bí wọ́n ṣe ń jọra ẹ lójú ẹjẹ́ àwọn oníṣẹ́ ẹni tó lọ́wọ́ ní máa kọ̀ọ̀kọ̀ ẹbí kí ní ọ̀sẹ̀lẹ̀ sóhun ẹ̀ńtẹ́ lọ́la wà lẹ́sọ̀rọ̀ ìṣẹ́jú márùn-ún ti ń bọ̀ ẹbí kí ló máa ṣẹlẹ̀ sí téèyàn ànábì àsálà ọlọ́run ni kó máa sọ fún gbogbo ayé pé ká ní mo bá lọ nímọ̀ kọ̀ọ̀kan ni lastectaritu mena lẹ́kẹ́rì wà máa mọ́sà ní àṣọ àbí dùrù ká ní mo bá lọ nímọ̀ kọ̀ọ̀kan èmi ànábì Muhammad sallallahu alaihi wasallam ànábì lèmi lórí mi ọ̀bà pọ̀ jù ìbá kẹ̀mọ́ tí mo ní pé àáfà nítorí ẹni pé sẹ́yìn kí àwọn kan lọ́la owó fún lówó one million owó fún kó wọn lè jẹ́ ti ẹ̀mú fifty thousand àfàbà pìtàtọ̀ lóòótọ́ wọn bá gbé one million fún lọ́la tí n bá sọ mí fún ọjọ́ mi yọ́kùnrin bàbá òde mi èmi ọ̀kẹ́dọ̀ olówó ni àfà àmọ́jáde lọ́la tó ti mọ́jáde lọ́la gbé ọ̀kadà àyọ́ tí ọmọ rẹ̀ àfọwàjáde lóòótọ́ ibi tó fẹ́ lọ́ á ah, àfọ ọlọ́dún òdi ẹ wá o ọ̀kadà tẹ nìkan lónìí níjọ́ mi ti bá sọ mí fún yóò wà máa mọ̀ sàní ẹ̀sùn aburú kankan ọ̀bà ti kàmì torí èyí ó fi ni pé aburú bẹ lójú ọ̀nà èyí ọ̀bà sáfọ ẹnì kankan ò lè máa kọ̀ ọlọ́run wá sọ pé álímù ọ̀lọ́kọ́ ibi fàlàyé bí irú alága ibi àhàdá ilà àmàlérò ọ̀bẹ̀ rọ̀ṣọ̀ sọ́lọ̀ ọ̀wá máa ti sọ ọ̀wá takò kùránì gbàdọ̀ téèyàn bá takò kùránì ní kẹfì ọlọ́ọ̀ni àálùmí ọ̀wọ́ yìí òun lòun ní máa kọ̀kọ̀ fàláyú irú àlàgẹ́ ibi àhàdà òun ò kí ń fi kọ̀kọ̀ owó mẹ́ni kankan ilá àyàfi pẹ̀lẹ̀ntàdọ̀ ọ̀rọ̀ sọ àwọn tó wọ́n bá sàlẹ̀ sà àwọn tó wọ́n bá yọ́nú sí nínú àwọn òṣìṣẹ́ inú ṣe já bí wa Muhammad sallallahu alaihi wasallam a máa sọ báwọn sàbẹ pé ẹ má gbèmí sí pọ ọlọ ẹ má gbèmí sí ní dá nílà kébì náà wá di pátánà Ọlọ́run ẹ má ṣe mí bẹ́ẹ̀ ṣe rí ìmọ̀ kọ̀ọ̀kọ̀ yìí Ọlọ́run nìkan ló mọ ohun tí ó ṣẹlẹ̀ ìbéèrè bí ó tó wà o irú àwọn dọ́tọ̀ nọ́mbà six kan fún mi wọ́n mọ̀ pé wọ́n pa ilé mẹ́mẹ́ àbò mẹ́rin eré èsè máa kọ̀ọ̀kan. ma n'ofe n'ole iti ma ba nri le islam ita sebe eje ne kana connect mara obe abibia ẹkọ ni eje niye oti ọlọrun le fi wọn pẹlu awọn awadi kan pe pẹlu awọn taari gẹnda yi ọkùnrin ẹni kan sọ ìfún ọmọ tí eje bọ yẹ wa bere tí ọ wà bẹrẹ iye sàkìtọ̀ wà bẹ̀rẹ̀ iye kùfù rẹ̀ bí ó sì ń rè kí ni máa ń sọ̀rọ̀ pé bàbá àwọn dọ́tọ̀ ìmọ̀ láwọn dọ́tọ̀ tó ṣe scan ọkùnrin ní ọjà obìnrin tí èèyàn bá ti lọ sí bí UCH wọ́n tó wá máa sọ oríṣiríṣi series of tests ọ̀yà wọ́n ṣe test ìbọ̀sẹ̀ ìbọn níwọ̀n àkọ́kọ́ ọ̀yà kẹ́kẹ́ ọmọ ilé ìbọ̀sẹ̀ bíi kò ní ní typhoid ọmọ ilé kò ní ní jaundice ọmọ ilé kò ní ní malaria ọmọ ilé kò ní ní báyìí kò ní ní báyìí kí ló tó tó ṣe test káàkiri ẹ já sí hiv test wọ́n wà positive ẹ malaria test kíní kan test sọ́ni máa kọ̀kọ̀ náà ṣe test ìfò tó bá ní máa kọ̀kọ̀ kọ̀ yẹ wọ́n ṣe test kọ̀ yẹ wọ́n ṣe scan ọ yẹ kí wọ́n ní obìnrin ni ọkùnrin ni wọ́n ṣe ń ṣe test ìmọ̀lélẹ́yò èyí ẹ̀ṣẹ́ máa kọ̀rọ̀ ìtí mọ̀ bá fi lélẹ̀ islam ẹ̀ ṣe kí ni o kèé tá a kò táwọn tó bá ní pé pẹ̀lú ìmọ̀ sáyẹ́nsì táwọn ní o ọ̀sán àtòwú ọ̀pàdé ní nàìjíríà níjọba yìí ọba pàdé wà láìpẹ́ tó àwọn irinṣẹ́ kan náà lò ẹni kan mọ̀ lórí irinṣẹ́ yẹn kan fi imú wọn lásán sọ bẹ́ẹ̀ ìmọ̀lẹ́ lẹ́yìn èyí èsè máa kọ̀ọ̀kọ̀ ìmọ̀ ìmọ̀ ìtí mọ̀ bá fi rinlẹ̀ ìsìláàmù yìí ta kù jẹ́mọ̀ sẹ́tà sọ́yà bí kí mẹkáníkì lọ́wọ́ pé ah, mọ́tò yìí ò yóò bírèkì rẹ̀ ọjà kọ́ wa sọ pé bírèkì ọwọ́ ìmàlẹ́jẹ ọba ṣẹlẹ̀ lójú ọ̀nà lóòótọ́ ọba fẹ́ dásílẹ̀ oní mẹkáníkì rẹ̀ sọ bẹ́ẹ̀ ṣé ó nímọ̀ kọ̀ọ̀kan torí ìmọ̀ tó wọ́n mọ̀ pé ibi condition wáyà condition ọ́ìlì condition kẹ́nẹ́kan àbọ̀ ọ̀rọ̀ petrol four litres ọ̀rọ̀ sínú mọ́tò àbọ̀ ọ̀rọ̀ sínú generator ẹni tó wà mọ̀ ká generator bá dé ọmọ sáfíìsì ẹ̀ wọ́n lo díẹ̀ bẹ́ẹ̀ wọ́n fọ àwọn bóòtù wọ́n lo ọ́ìlì ọwọ́ àdìsẹ́ petrol tó kú bẹ́ẹ̀ yìí kò lè ṣiṣẹ́ ju iṣẹ́ wákàtí mẹ́rin lọ ìwọ sì fi nàwó eight hours ọba sì nàwó dédájú metro bá sọ jẹnẹrétọ̀ bá sẹ́lẹ̀ ok jẹnẹrétọ̀ rì bí ara òun náà ti ní máa kọ̀kọ́ kò ní máa kọ̀kọ́ ìmọ̀ ìmọ̀ tó mọ̀ nípa sẹ́ẹ̀lẹ̀ ayé ni ló fi hàn pé iṣẹ́ wákàtí mẹ́rin ni ó ṣe tọ́ba ti ẹ̀wà alẹ́ kò lè pèsè ọdún mẹ́ẹ̀ẹ́dógún ẹnìkan bọ́ ṣe kọ̀ǹpútà ọmọ ìpa kọ̀ǹpútà láptọ̀pù ọdún láptọ̀pù yìí kò lè píríǹtì ọba connect ẹ̀bà printer máa ṣe printing nero printing nero kí ló fà òun ti rí pé virus kan ti lọ blọ́ọ̀kù tó yẹ kó fi print so ní máa kọ̀kọ̀ nìyẹn àwọn tí ìmọ̀ expertise kéèyàn jẹ́ ògbóǹtarìgì lórí ìmọ̀ kan ọwọ́ à ń fi sọ̀rọ̀ kò túmọ̀ sí pọ́ńtọ̀ ní máa kọ̀kọ̀ ìmọ̀ kọ̀kọ̀ original gangan níbo lọ́wọ́ àjàmọ́ indala kuli innamal ilmu indala. وإنما أنا نذير مبين ọlọ́run àdúgbò àtọ́tọ́ ìmọ̀ oríjínà gẹ́gẹ́ ọ̀dọ̀ àwọn ọlọ́run lọ́wà ìmẹ́kẹ́ ìkìlọ̀ fún ẹni bàbá ní wà àti kọ́ọ̀dù anna ahadan ya alámùlẹ̀gá ibà kú fúró ká lọ pẹ́nìkan mọ ìmọ̀ kọ̀kọ̀ kẹfẹ́rí ni ó lè yọ̀ọ̀yọ̀ kó o ní Islam torí páwọn ẹni yẹn ọfẹ́ gbé ara àwọn sifat àwọn ìròyìn ọlọ́run fún tàn àwọn èèyàn bá ah bàbá yẹn mọ kọ̀ọ̀kọ̀ ẹjẹ́ àlọ́mọ bí kádàrà wa òun náà ní hàn òun ríran sí ọ ṣúmẹ́kà ló fìtì tiẹ̀ ọ̀dọ́ ni wọ́n mọ̀ sí ìwọ ọdẹ ní ọ ìwọ iṣẹ́ sálángà ní tiẹ̀ mọ̀ ń bọ̀ tàbí tọ́jú fẹ́ nìkan jọ kan lẹ́kọ̀ọ́ ẹni yẹn iṣẹ́ sálángà ló ń ṣe lẹ́kọ̀ọ́ ibẹ̀ ló ti á dolówó ọmọ ọba dẹ̀dẹ̀ prince ni àwọn onídùúsẹ́pà àwọn wá ń ṣèwádìí àwọn iṣẹ́ káàkiri ẹni yẹn sáré lẹ́kọ̀ọ́ níwùsì gbé báyìí tọ́mọ lórí nẹ́ẹ̀tì nìṣẹ́ wọ́n bá interview rẹ̀ kí ló tó ẹbí ẹ̀yẹ wọn prince tí dájú yìí lówó lọ kí ló tó jẹ́ pé iṣẹ́ toilet lẹ́wọ́ àjókòó tì àwọn èèyàn ọmọ yàgbọ́n wọn fún twenty naira fifty naira ibi ẹ̀yìn ti di mílíọ̀nù àdìyẹ ó ní tí wọ́n wò fóònù yẹn ìṣẹ̀lẹ̀ ayé ètò òun wọ́n ní pé iṣẹ́ kíni o ṣe ìpá àwọn tọ́jà àwọn ọmọ ọba ilẹ̀ Yorùbá yẹn wọ́n nígbàgbọ́ àwọn ẹbọ yẹn pé iṣẹ́ wọ́n ní sẹ̀dálẹ̀ tó wọn ìṣẹ̀dáyé àbí náà máa ń pè tó wọn ni pé iṣẹ́ tó wọn ó ṣe tó wọn ó fi là àáfà tó bá lọ ṣiṣẹ́ mi yóò dùn lọ ní àlàyé Ọlọ́run ti ní yóò dùn lọ ní àlàyé ìgbà míì tí àwa máa ń ṣe istikhara fún nìyẹn o lè ṣiṣẹ́ kẹ́kọ́ lọ́wọ́ ní pé iṣẹ́ yìí sọnù rẹ̀ tó bá ṣe istikhara yóò dàrú náà iṣẹ́ yẹn ó dàrú ọwọ́ àlọ́ dìde kí wá sí bọ́lọ̀ ní àdarí ẹgbẹ́ iṣẹ́ ẹ̀gbẹ́ lọ gbọ́dọ̀ máa ṣe àbí iṣẹ́ ẹ̀kọ́ máa lọ ta ọtí lòtẹ́ẹ̀lì tó bá wòsàn dáyé rẹ fọ́nà tání pé iṣẹ́ tẹ̀yìn ó ṣe ni pé ẹ máa ṣe ẹlẹ́dẹ̀ ọba máa ṣe ẹlẹ́dẹ̀ ọjẹ́ bàbá láyà wá gbọ́ lọ. àbí pé nínú kádàrá ti ní ta òdodo ọtí lẹ́ẹ̀mọ́ta ọba ní wọn sọ pé tó ọba òdodo ṣe ìwọ náà ọba máa tọ́tí ọdọ̀ náà bàbá ní kéèyàn wá lọ wò pé kéèyàn dàdí sọ́kàn pé nìkan tó ní máa kọ̀rọ̀ kúfúrú ni o bàbá ní wà wujubul iman bi anna Allaha yattali'u ba'da rusulihi ala shay'in minal ghaib bàbá ní ọ̀rọ̀ yẹn ni ká nígbàgbọ́ sí pé àwọn kan nínú àwọn òjíṣẹ́ ọlọ́run ọlọ́run máa ń fi díẹ̀ shay'un minal ghaib shay'un àwọn nǹkan kan nínú máa kọ̀rọ̀ ọlọ́run máa ń fi han àwọn kan nínú àwọn òjíṣẹ́ rẹ̀ sẹ́yìn tó ní kìí ṣe gbogbo òjíṣẹ́ ọlọ́run àwọn kan nínú àwọn ta ni o àwọn òjíṣẹ́ ọlọ́run ọlọ́run máa ń jẹ́ kán ní máa ilé tá à sọ lẹ́ẹ̀kan yẹn ilé àmàlẹ́rì tàbọ̀ ẹ̀rọ sóhùn bàbá níṣẹ́ wá rí wàá ti kọ́ lù sídìkìlì mọ̀nà jìmíìn wàlùkù hàn wà sáhárọ́tì kúfúrún asgar láàyò kúrújù bí nàìjíríà káwá dàdì sọ̀kan pẹ̀lú pé àwọn awòràwọ̀ àwọn baba aláwo àwọn wosẹ́wosẹ́ káwá rò pé á ah, òdodo náà sọ o bàbá ní kúfúrú ni kèfèrí ni ìkọtọlọ́run ṣùgbọ́n ìkọtọlọ́run kéde o kékeré ọ̀rọ̀ ẹ̀kọ́ ní Islam ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ni àṣewọ́tọ́ ọlọ́mọ ń wọṣẹ́ ọ̀tá ọlọ́run ni ọ́ ìwọ́tọ́ ọmọ lọlé àwòràwọ̀ ilé babaláwo àbá àti ntẹ̀yìn rẹ̀ ọlọ́run sẹ́ńbẹ̀ ó ṣe ní káàfọ́ òríran síra rẹ̀ àáfà àti tí ń bọ́ wọṣẹ́ ayé babaláwo tó ń wọṣẹ́ fún ọ àbí àwòràwọ̀ tó ń wọṣẹ̀ dáyé rẹ̀ ó ṣe ní owó tara rẹ̀ kéèyàn wá máa nígbàgbọ́ sí tán bá sọ ìtí baba aláwo sọ àbáwọn wosẹ́wosẹ́ àbáwọn wòlíì èké tán máa wosẹ́ rọ́ àwọn ilé ìrẹsì wọ́n dàdúgbò káàkiri báyìí àwọn wòlíì rọ́ wọ́n wà wọ́n sọ orí ibú aṣọ ìyà pé àwọn ìran sí yí sàárà ya sí ọ ẹ gbọ́dọ̀ jáde ládùúgbò yìí wọ́n àmọ́ sọ̀tọ̀ kú sọ ń tán jẹ̀dọ̀ bá ní wọ́n sọ tán bá ti yá aṣọ aburú lè rẹ ẹ mú wọn sọ ẹ má jẹ́ wọn lọ ìyàwó ni bàbá pásítọ̀ ọya èpètẹ ẹsẹ ẹ yí padà sí dáadáa bíbẹ ẹkọ ẹ jí àkẹ tó kò bí wọn ń fi nǹkan bú banu wọn wà bọ pé ẹyin ìtẹ́bi olúwa sọ fáwọn ẹ̀mí èṣù lọ sọ bẹ́ẹ̀ fún ọ <clears throat> òun ni pé ẹnìkan ní olè èèyàn rẹ̀ kan bẹ lájò èèyàn rẹ̀ ti bẹ lájò tí wọn bá fẹ́ kí wọ́n fi ẹ̀jẹ̀ rẹ̀ ránṣẹ́ ẹyin kan yá aṣẹ kíni kan wọ́n ń bẹ̀rẹ̀ orí ibú bọ̀nù ìwọ náà wàá gbàgbọ́ pé ah mọ̀mọ́lẹ́yìn làjò lóòótọ́ ìwọ náà bá lọ rà gbẹ àbọ̀ lọ ra pẹ́pẹ́yẹ àbí wọ́n ló bì ní kọ́ rà àbí wọ́n ní kọ́ àrèké àtàdùn àbí wọ́n wọ́n sàsọ dẹlẹ́bọ ìwọ náà bá gbà bẹ́ẹ̀ àáfàá ní kúfùrù ni kéèyàn lọ gbàgbọ́ pé tí wọ́n sọ yẹn òdodo ni kèfèrí ni àáfàá ní wàyí tìyáàbù máa ádámì tẹ̀sídìí kí dákun wà máa ṣìyà ibi tá a ti dúládé ṣé ẹ wá rí kéèyàn kẹ̀ lọ lé babaláwo lásán àbáwọn tí máa yẹsẹ́ wò tí wọ́n wá sọ yẹn èèyàn gbàgbọ́ lòdòdò lórí àwọn kéde wọn máa parọ́ òjèrè lọ́nà pa ayé belief wọ́n ní màmá mi lórí màmá mi ò lè ṣe mí <clears throat> màmá mi ò lè ṣe kí ni o màmá mi ò lè ṣe mí wọ́n ní ìyá rẹ̀ nínú ìyá mi ò lè ṣe mọ́ èèyàn dáadáa ní ìyá mi irọ́ làwọn kéde yẹn máa pa ṣùgbọ́n ọlọ́ọ̀bẹ̀ ọwọ́ ọpọ́ ọlọ́run ó ti di ọ̀tá ọlọ́run ẹ̀ṣẹ̀ ní tó o ṣe tó o ti tún bá ọlọ́run ṣe kí ni o yóò foríjì ọ mọ́ lọ ilé babaláwo mọ́ mọ́ lọ ilé àfáà tí wo sẹ́ ilé pásítọ̀ tí wo sẹ́ mọ́ lọ ọbẹ̀ èsè lọ́ọ̀dọ̀ ọlọ́run kọ́lọ́run ṣe kí ni o kó sàlámà rí rẹ ní ìrọ̀rùn ibi ilé ibi tí a ti dúró lónìí pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run tó bá di jọ́bẹ̀jọ ọ̀rọ̀ tàwa sùúrù ibẹ̀ ni bàbá ti fẹ́ bẹ̀rẹ̀ àtàwásùlù lè wá rí fìlẹ̀ kùránì wà súnà ibẹ̀ ni bàbá ó ti bẹ̀rẹ̀ jọ́mẹ́jọ kí ni jẹ́ tàwásùlù a máa ṣàlàyé ilé ìfura wa nígbà tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ abẹ ọlọ́run ọba àlékè ọlá tó ṣe àlékún dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa lálá ó làwọn aláàfin wáta ìdílé àbíláì làlẹ́ ìlànà subhanaka